onígbàwọ́ ètò yìí wọ́n ní gbogbo ládàtà àwọn bàdí bẹ̀ kọ́ máa lọ bá wọn ní ilé onísílé alukuranu onísílé ní àdúgbò Kòso ní ìlú Ìṣẹ́yìn àwọn afáwà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lẹ́nu àwọn náà ni ustaz wa sulaimani jẹ́rẹ́dẹ́ afáwà sulaimani jẹ́rẹ́dẹ́ wọ́n ti wà níkàlẹ̀ bismillah. alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a máa dúpẹ́ fọ́lọ́hun ọba tó ṣe wá ní mùsùlùmí torí pé tí ọba ṣe wá mùsùlùmí ni a ní láǹfààní sáàwẹ̀ rọmọdán ẹni tí ọba jẹ́ mùsùlùmí tí bá ń gbà rọmọdán kí fi bí pa rẹ̀ ni o àwọn bàbá wa wọ́n máa ṣe rú wọn lójú kòkòrò ṣùgbọ́n báyìí ò kéèyàn sí ẹ̀ lójú kòkòrò tó tí ọba ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá mi kì í fi bí pa rẹ̀ ni o adúpẹ́ fọ́lọ́hun tọ́lọ́hun ṣe wá mùsùlùmí abẹ́lọ́hun kọ́lọ́hun bàkọ́ máa yọ wá nínú ọgbà ìsìláàmù náà ike àti kẹ̀kẹ́ lọ́ba ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn aráàlú ra ọ̀sán abẹ́rẹ́ àti gbogbo àtọ́wọ̀n sí ẹ̀kọ́ ti ń dófìdí ọjọ́ ẹ̀san lẹ́nìí akíra wa akú kalẹ̀ akú jókòó ọlọ́ọ̀bá tó ní àánú lọ́dọ̀ yọ́ máa ṣàánú ẹnu kọ̀ọ̀kan wá o yóò tún bá jogún ìgbàgbọ́ tó tún péye yóò jogún ẹ̀fọn nu Ramadan yìí á tún tẹ̀síwájú lẹ́nìí pẹ̀lú àkọlé titun mìíràn láàmà gbéyẹ̀wò òun náà ni fàdọ́ ulama al-hadith wa Imam al-Bukhari khususan ọláwo ní bẹ fún àwọn olùmọ̀àdísì tí wọ́n ká àdísì ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń ha sórí bẹ fún wọn gan pàápàá jùlọ ìmáàmù wa Bukhari àdísì aláìmáàmù ẹnu bá amirul mu'minin fil hadith asájà àwọn olùgbàgbọ́ òdodo ń ni ìmáàmù wa Bukhari jẹ́ ọlákọ́ba sí gbogbo wọn lápapọ̀ mi ẹ látara bẹ́ẹ̀ kálíbà máa ṣàdúrà fáwọn ẹni tó ti lọ nínú àwọn ulama àwọn olùmọ̀ wọ́n jóyè wa nípa pé àwọn ulama ul hadith àwọn kẹni tó ṣe pé àwọn náà ni wọ́n jẹ́ alùsúnnà àwọn náà là ń pè ní alùsúnnà àwọn náà là ń pè ní alùlẹ̀ àṣà àwọn náà là ń pè ní nàìjíríà ó a á pè a àwọn ni wọn ń tẹ̀lé wa Muhammad sallallahu alayhi wa sallam ọkàn náà àfáà wa wọ́n jọ yé wa ìyẹn àfáà wa Hasan ibn Ali al-Barbahari kọ́nà kó bá yọ ó ní pé Abu ìyẹn pàtàkì yẹn tó gba àdìsí wa púpọ̀ jù náà àdìsí tó 5000 lóhun nìkan wàhánà bùnú malik wà usaid bùnú hudai fọ́nlá iṣẹ́ ọlọ́dìkà tó nífẹ̀ẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí fàálẹ́m annahu sahibu sunna lọ́mọ̀ pé wẹ́ níbẹ̀ àwọn tó ìfún wọn ṣe súnà ní insha Allah tọ́lọ́n bá bá fẹ́ bákan náà wáyé dára àìsà wa yazid ibn zurayya ومالك بن معاذ وواب بن جرير وحماد بن سلمة وحماد بن زيد ومالك بن أنس والأوزاء وزائد بن قدامة فاعلم أنه صاحب السنة tọbaari fẹ tọbaari àwọn tó yẹ kó nífẹ̀ẹ́ gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí àkọọmọ pé inú àwọn tó yẹ kó jẹ́ onsunna ni tó jẹ́ aládìsí ni wàyí dára àìta rọjòlá yuhibbu ahmad abu hanbal walhajjaj abu manihal wa ahmad nas wa dhakarahum bi khair tọ́wọ́ ń rántí àwọn táwọn ìtì ń rántí wọn nípa dáadáa pé èèyàn rí ni wọ́n ọ̀kọ́ lábí kóòlì him ní sì ń sọ pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn náà sọ fún àdàmà náà sọ ìbò sunna lọ́mọ̀ pé aládìsí làwọn tó àwọn tó ń sunna ló fẹ́ràn àwọn sunna púpọ̀ bákan náà àwọn olùmọ̀mí sọ pé ìdára ẹ̀ta rọ́jò láyé dé olè sultan bí sọlá fún àdàmà annahu sọ ìbò sunna tọ́ba rẹ̀ nìkan ti ń sáàdọ́ àfọlórí kọ́ lọ mọ̀ pé ẹni tó fẹ́ràn súnà ni o ẹ̀yìn ẹ̀yìn wa hmm, àwọn ulama ul hadith ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ó gbogbo fún wọn ọlá sì ń bẹ fún wọn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó gbọ́lá fún wọn torí pé àwọn mójútó súnà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kí afa wàkí ibn jarrah tó jẹ́ afa imam shafi sọ pé man talaba al hadith kama jaha fa huwa sahibu súnà ẹni yóò tó bá wá ìmọ̀ hadith gẹ́gẹ́ bó ṣe wá irú ẹni bẹ́ẹ̀ ó ń súnà ní o àwọn ulama ul hadith àwọn bá dé súnà yìí mú lásìkò ìgbà tí àwọn èèyàn tí wọ́n mú lé kókóókó tó ṣe pé wọ́n sáfẹ́ jẹ́ kí ọ̀rọ̀ súnà níbi olójútùú àrínú wọn tó ṣe pé ó fẹ́ bí para rẹ̀ nítorí súnà nẹ́bí amọ́sàálà sọ nínú wọn làbó ẹ̀rọ wá ò náà sàábí ànẹ́bí àrínú wọn tó ṣe pọ́ jẹ́ ànẹ́bí amọ́sàálà sọ́lá ìyàwó Aisha Umu Salama àwọn yìí àwọn obìnrin ni wọ́n jẹ́ èèkàn ni wọ́n nínú mahadé ọlámbẹ fún wọn púpọ̀ gan-an bákan náà arínú wọn tó ṣe gbọ́n jẹ́ àwọn imam imam imam abu abu hanifa imam àkọ́ta afọ́rí nínú ẹ̀sìnú a ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nípa àdísà nẹ́bí ọmọ sálà àlọ́sọ́lẹ̀m àfáwà anẹ́sì ọmọ malik ọ̀gá làwọn yẹn ọlọ́run bọ́ba ní kí ọlá ṣàánú wọn pọ̀ wọ́n ṣe gudugudu méje ń yáya mẹ́fà nípa àdìsá nẹ́bíà muhammad sallallahu alaihi wasallam bákan náà àfà wa ìmámù ṣáfì la ilaha illallah àwọn àgbáyé jìgó manú wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n mójútó àdìsá nẹ́bíà muhammad sallallahu alaihi wasallam àwọn àfà àwọn olùmọ̀ àdìsí là ń sọ yìí bẹ́ẹ̀ náà wá ní àfà wa ìmámù ahmad àwọn onígudugun méje ń yáya mẹ́fà nú wọ́n gbìyànjú púpọ̀ nípa àdìsá nẹ́bíà muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọ́n mọ̀ ìyá mi kó lè bá yọ dáadáa kí n ṣàlàyé díẹ̀ lórí àwọn ẹsẹẹsẹ wọn a rí nínú àwọn sàábé àti ṣàlàyé fún wọn àwọn sàábé tó jídò nínú àwọn aládìs tí wọ́n sì pọ̀ ládìs àbúrò lẹ́ni àkọ́kọ́ afáwà anes bin malik lẹ́ni ẹlẹ́ẹ̀kejì tó gbọ́dọ̀ ẹ̀nẹ́jà muhammad sallah sọ fún ìdí ọdún mẹ́wàá afá abdullahi bin umar ìyẹn tó jẹ́ ọmọ umar bin khattab òun ló sì kẹta nígbà tí ìyàwó aisha tó sì kẹrin

ọdún tí sàádé tó kú gbẹ̀yìn kú gbẹ̀yìn iná ni muhammad musirin náà kú bẹ́ẹ̀ náà ni amiru shabi òun náà nínú àwọn akọni nínú àwọn aládìsí lọ́wà bẹ́ẹ̀ náà ni ṣùgbà bọ́lú hajjaj nínú àwọn àgbà fún aládìsí lọ́wà tá a bá ń dákọ̀ wọn tá a bá ń dákọ̀ wọn tá a bá ń dákọ̀ wọn á padà dákọ̀ wọn lórí àfáwà malik ibn anas ìyẹn ìmáàmù dáwọlì hijra tó sì mú wọ́tọ̀ ìmáàmù malik tó sì mú wọ́tọ̀ àgbà ni ó jìdò nínú màdís kọ́lọ̀n kó bá yọnu sí gbogbo wọn bẹ́ẹ̀ náà wá ní ìmámù wa ṣáfìí àgbàfáà ni ó ṣe tíra tá ń pè ní àsúnan èyí tó fóun náà ṣe kọ gbajúmọ̀ ṣùgbọ́n tó ulama kutubu sitta ìmámù wa Bukhari ìmámù wa Muslim ìmámù wa Abu Dawud ìmámù wa Tirmidhi imamu wa Nisa'i àti ìmáàmù wa Ibn Majah àwọn yìí là ń pè ní kútùbù síta àwọn mẹ́fẹ̀ẹ́fà yìí ah wọ́n ṣe gudugun méje ohun yaya mẹ́fà kọ́lọ̀ bá kọba àdékè ọlákọba yọnu sí gbogbo wọn lápapọ̀ ṣùgbọ́n o nínú ẹni tí epa fẹ́ mẹ́nu bá ọ̀rọ̀ rẹ̀ dáadáa lónìí kó lè bá yé wa látara ẹnu tí wọ́n fi ń kan bàbá yìí òun náà ni ìmáàmù wa Muhammad bolo Ismail al-Bukhari ìmáàmù wa Bukhari tí epo kọ wọn ni Muhammadu bin Ismail bin Ibrahim bunu Badisba bunu Mugira bunu Badisba al-Bukhari àfáà wa yìí wọ́n bí wọn ní 294 wọ́n sì kú ní 256 àfáà yìí ọlọ́bọba lè kọ́ lámásàánú rẹ̀ púpọ̀ gan o nígbà tí ya wọn fi bí wọn wọ́n bí wọn lẹ́yìn tó ríran tójú wọn ríran ṣùgbọ́n bàtó di ọdún méje ọlọ́run bá gba ojú bàbá yìí ojú lọ àwàdà ló pé ah! tó sì jẹ́ pé bàbá rẹ̀ láti kékeré ló ti kú ìyá nìkan náà ló kù fún ti ń tọ́jú ẹ̀ ìdààmú bá ìyá yìí ó padà di pé ìyá yìí ó fara sin ọlọ́run ọba púpọ̀ gan-an ó gbé mọ́mú wa Bukhari ó gbé lọ Kaaba ọlọ́tọ̀ wa fó gbé lọ ọtọ̀ wa fún pé ọlọ́run bá ń la ojú ìmọ́mù Bukhari bá ń la ojú ìmọ́mù Muhammad bá ń la ojú Muhammad ọmọ Ismail yìí bá ń la láàrin pé ojúlọ yìí iná ni mọ́n bùkọ́rí ha alukọ̀rán ní sórí pẹ̀lú àánú ọlọ́run ọdún mẹ́ta náà lórí fọ́ lójú ojú ńlá padà lẹ́yìn ọdún mẹ́wàá àáfàá wa Muhammad bin ismail ọ̀là lójú lẹ́yìn ọdún mẹ́wàá ọlọ́run wá ṣàánú ẹ̀ púpọ̀ débi pé àwọn olùmọ̀ arínú wọn tó ní pé ha abiyamọ ìtì ń bímọ tọjọ́ mọ́ rẹ̀ wọn ò tún ti bírù mọ́ mùwà bùkọ́rí ọlọ́run bọba ilé kíọlá ọsọ àánú bàbá náà púpọ̀ ni ipe látìgbà tó ṣe fáwọn èèyàn ti ń bímọ tí wọ́n ti ń bímọ wọ́n ti ń bímọ látìgbà tí ìmáàmù wa Bukhari ti wáyé tó ti lọ àtúntì ìrábí amọ tó sì bí irú ìmáàmù Bukhari mọ́ o àgbà àfáà ni ó sì jìdò nínú mà ọlọ́run ọba sì ṣàánú ẹ̀ púpọ̀ ìmáàmù wa Bukhari gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa nípa pé ọdún tí wọ́n bí wọn wọ́n bí wọn ní one ninety four ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá máa ń lérò wípé ọ̀rọ̀ kẹwàá látọ̀dọ̀ ìmáàmù wa ṣáfì tí ìmáàmù wa ṣáfì ń sàlàyé nípa pé lẹ́yìn muwátọ́ ìmáàmù malik àwọn òtórí tíra àdísì kẹ tó tún dáamọ́ o lẹ́yìn muwátọ́ ìmáàmù malik àwọn òtórí tíra àdísì kẹ tó tún dáamọ́ o ṣùgbọ́n ìmáàmù malik one seventy nine làwọn ti kú wọn ò tiẹ̀ tí ìbí ìmáàmù bukhari rárá ìmáàmù bukhari wọ́n bá wọn ní one ninety four one ninety four wọn bí imam bukhari imam eh, eh, eh, imam malik tó ṣe muwasa imam tó ṣe muwata òun ti kú ní one seventy nine imam shafi ti ń sọ̀rọ̀ rẹ̀ gangan fúnra rẹ̀ òun ti kú ní two o oh five two o oh five tí imam shafi ń sọ̀rọ̀ yìí nípa pé òun ò tí ì rí tíra kan tó ti dá ní hadith tó tó muwata tí imam malik ṣe imam shafi tó sọ̀rọ̀ yìí two o oh five ló kú ìwọ náà wáàrí ọmọ ọdún mẹ́rin mọ́ Bukhari wa gbà náà a ní wọ́n bóun ní 194 tí túmọ̀ sí pé ọmọ ọdún mọ́kànlá iná ní Imam Bukhari wà kò tí ẹ̀ sí ìjẹ́ nìkan tó sì lálà bóun ó sì sọ yìí Bukhari rárá bó ti wù lọ́mọ ṣùgbọ́n látara iná ọlọ́run Imam Bukhari ẹnìkan tó yẹ pé ó ṣe tíra tó pọ̀ tíra rẹ̀ lé ní tíra àdìsí lásán àti òlùmọ̀ rẹ̀ àtàwọn rìjáàlù rẹ̀ ó lé 20 o ṣùgbọ́n ọ̀rọ̀ sọ̀yìn Bukhari lásọ̀ lé lórí lónìí pẹ̀lú àna ọlọ́run a tún padà máa sọ nípa àwọn tíra rẹ̀ níjọ́ míì Imam Bukhari yóò tẹ́bẹ̀rú sọ̀hìn Bukhari awwalu kitabin sunnifa fil hadith sahih faqat sọ̀hìn Bukhari nìkan iná ẹ̀ lọ́jẹ́ tíra àkọ́kọ́ tọ́kọ́kọ́ dórílé ayé gbà tí wọ́n kọ́kọ́ kó tíra sọ̀hìn tí wọ́n kọ́kọ́ àdí nìkan sí nínú tí ò sí dọ̀ ìfù níbẹ̀ tí ẹ pé sọ̀hí ní gbogbo ẹ̀ tíra yìí ni tíra alákọ̀ọ́kọ́ o ọ̀kọ̀dìjẹ́ máa fi ilé Bukhari Imam Bukhari kó sínú àdísì ní ohun tó tó sítù míà wẹ̀sìnẹ́lì wa samani sítù àlàf wẹ̀sìnẹ́lì wa samani nine thousand and eighty-two àdísàn àdísì tó lé ní nine thousand ló kó sínú tíra yìí ìmọ̀ fi min al-mukarrar pẹ̀lú èyí tó jẹ́ pé àtúwí àtúwí àtúwí jẹ́ pé ìyàwó iṣẹ́ gbá àbúrò wọn náà gbà wá anẹ́sì náà gbà wá tí èkó máa ń Bukhari sì máa ń kó wá bẹ́ẹ̀ àdísì yẹn lé ní 9,000 9,082 ni ṣùgbọ́n bọ́ àti tọ́pẹ́ 9,082 yìí ó ṣe tìyàrù rẹ̀ ó ṣẹ̀ṣà rẹ̀ ní sítú mi àti àdé nínú àdísì 600,000 600,000 iná ló ti yọ 9,082 àdéhùn six hundred thousand inú ẹ̀ ní ní lọ́dọ̀ tó jẹ́ sahih ọwọ́ aṣègbìyànjú nínú tíra rẹ̀ yìí tá ń pè ní sahih Bukhari tó kọ rẹ̀ gẹ́gẹ́ àlìjáni ó sahih àlìjáni ó inú ẹ̀ ló tíra yìí ń jẹ́ ó gbajúmọ̀ pẹ̀lú ó ṣùgbọ́n gbajúmọ̀ pátápátá pẹ̀lú ọdún mẹ́rìndínlógún sixty years Allahu Akbar sixty years ló fi kó àdéhìsí ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam jọ fífi ń lọ sí àwọn ìlú káàkiri ó lọ sílùú Mẹ́kà ó lọ sílùú Mọ̀dínà ó lọ sílùú Tọ́ìf ó lọ sí Kùrọ̀sá ó lọ sí Basra ó lọ sí Egypt táǹpẹ̀ ní Misra àti àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ó lọ sí ilẹ̀ Sham fífi ń wá àwọn olùmọ̀kí tí wọ́n fi ń sọ nípa àdísì kọ̀ọ̀kan tó bá gbọ́ pé sídòdòdó àdísì yìí tó tọ́ ìwé èèyàn ni àwọn tí wọ́n ń sọ pátípátí lórí sọ́yí Bukhari òun ò rí nǹkan sọ ni sọ́yí mọ́ Bukhari lámúyẹ́dọ̀ àfihàn àdísán kò ní kí àdísì kábọ́nú tíra rẹ̀ tá ń pè sọ́yí Bukhari ìlà wọ̀sọ́lá raka àtẹ̀yìn àfi kọ́kọ́kọ́ kí rákà méjì náà ìsìkọ́ọ̀rán lẹ́ni títí ń sẹ́sà pé sí lóòótọ́ lóòótọ́ àti ìsìlẹ̀ ìgbìyànjú tá a ti ṣe tá a ti ṣe tá a ti ṣe tá a ti ṣe tá a ti ṣe ṣe lóòótọ́ ni sálọ́run ọba rẹ̀ sánẹ́bì lọ sọ̀rọ̀ yìí ń tóótọ́ yóò ṣe yẹn ní fúlàrákà méjì tí ó fi ṣẹ̀ṣà lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run bó bóun jẹ́ orí kọ́lọ́run bó fi sọ́kì òun láti kọ́ kalẹ̀ wọ́n ní àìmọye àdéhìí Imam Bukhari yọ jáde tí ò fi sí ó sì lálàáfíà kò sì fíbọ̀ wọ́n ní pé Imam Bukhari ìwọ̀n tó hajj àdéhìí tó jẹ́ sahih ó lé ní two hundred thousand ó 100,000 láti tó jẹ́ sọ̀hí èyí tó wá hà tó jẹ́ dọ̀hí òun lé ní 200,000 ṣùgbọ́n síbẹ̀ náà gbogbo àdí tó fi sínú sọ̀hí Bukhari tó jẹ́ sọ̀hí òjú 9,000 plus lọ òun gẹ́gẹ́ sọ báyìí pé jàmáltòhó jẹ̀tàn báyìí ní wọ̀báyìí náà lọ́ọ̀hí subhana àwọn àdíṣe tí mo kó jọ mo ṣe ní ẹ̀rí kọ́ máa jẹ́ ẹ̀rí láàrin mi àtọ́lọ́hun wípé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ni ọ̀kọ̀dé sáàmà kìtàbùlì Bukhari ti sẹ̀wọ́n ní alfarajole min alif asirihi débi pé àwọn olùmọ̀ tí wọ́n bẹ lójú ayé Imam Bukhari àwọn tó lé ní 90,000 nínú àwọn olùmọ̀ olùhadé ni wọ́n sàn tún àtìrà yìí wọ́n tún kàlákàtúnkà wọ́n tún kàlákàtúnkà wọ́n tún kàlákàtúnkà wọ́n tún kàlákàtúnkà Allah àpò àpèsè lódodo Imam Bukhari tó kó àwọn àdìsí yìí jọ 194 lá ní wọ́n bóò ló ti ko kó rí sọ yìí kójọ ń tó tọ́ táwọn ti lọ sáájú rẹ̀ orí ṣe wọ́n sàn wá wọn àṣẹ ń bẹ̀ wọ́n padà rí pé ọ̀gá ni ọ̀gá ni mọ́n bùkọ́rí jẹ́ ọlọ́run bá sáà náà púpọ̀ torí pé kò sàdédé rí bẹ́ẹ̀ o ọ̀kan náà àwọn àfáà wọn tá ń pè ní àfáà wa Ishaq arọ̀wí ìyá àwọn ni wọ́n jẹ́ nìkan tó yẹ pé tí ó kó àdìsí ànẹ́bìjọ tó wá jẹ́ pé sọ́yìn ní gbogbo ọ̀jẹ́ Imam Bukhari sọ pé fọwọ́pọ̀ àfikọ́ níbi ọ̀rọ̀ yìí sì wọnú ẹ̀mí mi lọ pé ìní àwòkàmọ̀kọ̀ yìí sì ṣeun tí àáfàá mi sọ yìí ọ̀tán o iná ìlú jẹ́ kí Imam Bukhari ó bẹ̀rẹ̀ ọdún kẹni ọdún kejì ọdún kẹta ọdún kẹrin sixty years ni Imam Bukhari fi kó tíra yìí jọ Allahu Akbar bàbá yìí wá gbìyànjú púpọ̀ lórí tíra yìí débi pé ọ̀pọ̀lọpọ̀ àdíṣe rẹ̀ tó bá fẹ́ kọ lẹ́yìn ìgbà tó bá mọ̀ ọ́ tán yóò ṣẹ̀ tún ṣèwádìí lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ míì débi pé ìgbà tó padà kọ síra ìjáde tán ó kọ tóun gẹ́gẹ́ padà pé òun ni pé àlìjámi ó sọ̀híhó alìmúsìnàdò alìmọ̀tásọ̀rò ní òmórí rasúlá sáàlá àlọ́sọ́lẹ̀ wọ̀súnà ní ta sọmọráìsì ẹ̀ tí èsì pé gbogbo ẹ̀ lákójọ tán nínú àwọn àlámọ̀rí ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ìlànà rẹ̀ àtàwọn ohun tí máa ń ṣe lójoojúmọ́ ìyá ló kójọ orúkọ tó pè gan-an ló fi wá padà di pé ọwọ́ padà gbajúmọ̀ pẹ̀lú alijami sahih ọwọ́ gbajúmọ̀ pátápátá níkẹyìn pẹ̀lú sahih al-Bukhari sahih al-Bukhari sahih al-Bukhari afáwáyé ah ọlọ́run bọ́bá lè kẹ́lẹ́kọ́ bá ṣe dáadáa fún o níbi pé àfáà wa yìí nígbà tó kọ tí ra yìí tán ó fún àwọn gbàǹkọ̀gbàǹkọ̀ àwọn àfá nínú mahadi àwọn sàǹkòsàǹkò àwọn àfá nínú mahadi ó fún wọn pé ẹ bá ń yẹ̀ wò lọ́nà ìwò ni ó gbà yí ọ ọ̀nà tí ó gbà yí ọ ni pé kọ́ọ̀sì yóò tí wọ́n náà bá ń ṣe lónìí kó gba masters lórí ẹ̀ kó gba doctorate lórí ẹ̀ bóyá ká mú physics lápèjúwe tàbí ká mú biology lápèjúwe ó ti wá gba professive lórí ẹ̀ o ti di professor o ti dọ̀gá ọwọ́ afẹ́ kọ̀wé jáde lẹ́yìn ìgbà tó wá kọ́ tán ọwọ́ fáwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ wà ń fìdí yẹn káàkiri àgbáyé bó ṣe fún wọn Nàìjíríà ló fún wọn ní Ghana ló fún wọn ní Togo ló fún wọn ní Brazil ló fún wọn ní Netherlands ló fún wọn ní Algeria ló fún wọn ní Brazil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́jú yìí bó ṣe bọ́ gbogbo àwọn kọ́ntínẹ̀tì lọ bọ́ sí ẹbá mi wo lábẹ́ sí sí ìtajọ́ ń ṣe ìjọ yẹrẹntí àbí ọ̀yẹrẹntí gbogbo wọn wá padà kọ̀wé wá pé ó gbìyànjú ọ̀gá ni ọ́ rí ẹ̀rọ ń bẹ̀ tó bá gbọ́ yẹyẹ ọ̀yẹ̀kọ̀ gbọ́ ti Imam Bukhari náà yìí Imam Bukhari kọ́ tán ó fún àwọn àfá sanko sanko sanko sanko sanko láti jẹ́ pé kí wọ́n wo tíra yìí tó ṣe lódodo àdìsí tóun kójọ yìí èwo lẹ rí ní ẹ̀rọ ń bẹ̀ tí èsè sàhéè gbogbo àwọn àfáà ni wọ́n dá padà ni wọ́n ń ṣe mọ́ ń dàra rẹ̀ pé ọ̀káre ó gbìyànjú tó síbẹ̀ náà kọ̀ màtẹ́ máa ń Bukhari lọ́rùn títí tí fi ń retí pé kí ni ìmáàmù wa Ahmed bunu Hanbali ọ sọ torí pé àgbà àfáà ni wọ́n nígbà náà ìmáàmù wa Ahmed bunu Hanbali pé pé khalifa ẹlẹ́ẹ̀kẹrin ìmáàmù kẹrin náà wa mùsùlùmí tá a bá mú Abu àdífátá a mú ìmáàmù wa Anas bunu Malik imam darul hijra àmú mọ́mú wa ṣáfì ìmọ́mú ahmadu lókun mọ́mú ahmadu wa ń bẹ láyé ńgbà náà síbẹ̀ náà kọ̀ máa tẹ́ ìmọ́mú Bukhari lọ́rùn gbogbo àwọn àfáà tí wọ́n ń kọ lẹ́tà wá pé ó gbìyànjú tó ọ̀gá ni ọ́ títí tó fi wá di pé ìfihàn retí kí ni mọ́mú ahmadu sọ àgbà tí mọ́mú ahmadu dé o tọrọ mọ́mú ahmadu náà dé tí wọ́n ní á muhammadu murray ismail ó gbìyànjú o ó gbìyànjú o ọ̀gá ni ọ́ gbogbo tíra gbogbo àdìsí la gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àyípa àwọn àdìsí lálàáfíà dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam débi pé máa ń Bukhari kìí ṣe pé yọ́kẹ̀ gbádìsí lásán yọ́kẹ̀ á di pé yọ́kọ̀ ọlẹ̀ táwọn kẹ́ ṣe ń o kiri ọ̀dọ̀ àwọn olùmọ̀ káàkiri kílẹ̀ iná ẹgbọ́n pẹ̀ kílẹ̀ iná di wá ń sọ pátápátá lónìí wípé Bukhari kí àwọn tí ń wọn mọ ẹni tá à ń pè ní Bukhari ni wọn bá mọ ẹni tá à ń pè ní Muhammad bin Ismail bin eh, al-Bukhari wọn ò ní sọ̀rọ̀ ẹ Imam wa Bukhari àwọn ẹnìkan bẹ tó yẹ pé ó ti fi tíra yìí ó ti fi lóbòlóbò pèsè lòdòdó báwọn yẹn ṣe ń wínà lórí tóótọ́ òun náà ni àfáwádá òkútùnì àfáwádá òkútùnì nínú àwọn àgbà àfáà náà táwọn náà ti lọ sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹrin wọ́n gbìyànjú wọ́n wò pé wọ́n gbọ́n sọ ìbùkọ́ ìwò láti òkè délẹ̀ níkẹyìn wọn padà rí pé háà gáàdì bàbá yìí lódodo ṣùgbọ́n àwọn bá ní zù lórí àdísì mẹ́rin péré àdísì mẹ́rin ọ̀hún náà nígbà táwọn àfáà tó gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní pé Imam Bukhari ni ló ní ọ̀rọ̀ ló ní lọ́dọ̀ àdísì náà sọ̀hí náà tún ní gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ if lójú orí pé mẹ́rin yìí òun bá ní zù ṣùgbọ́n síbẹ̀ náà àwọn àfáà àwọn àdínsọ̀ ń sọ igẹ́ ń bẹ́nu àwọn súnẹ́nu àbúdáwùdù ń bẹ́nu súnẹ́nu nìsáì wọ́n padà rí pé àdínsì yẹn lálàáfíà Allahu akbar mọ́mù Bukhari àgbàfà ni o àsìkò ní ọgbà wá ó yẹ ká sọ nípa rẹ̀ tó fi wájẹ́ pé tó bá rí lónìí ẹni tí ń sọ pátipàti nípa Bukhari kò mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ aláìmọ̀kan nípa àmọ́ àdínsì ni tó bá rí pé ń sọ nípa pé Bukhari sọ yìí tó kójọ àwọn àdínsì kan bẹ́ẹ̀ ń sọ nípa àwọn ọ̀rọ̀ kan tí ò yẹ kéèyàn fi sí nípa àṣìṣe ànẹ́bí kí ni ò yẹ nípa àṣìṣe ànẹ́bí ànẹ́bí àmúṣá aláàṣálám wọ́n sọ pé ó níyàwó mọ́kànlá méjì fílẹ̀ sáyé lọ mẹ́sàn-án bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá gbà wá pé nínú sọ ìbùkọ́ wá wà ń bẹ̀ pé ó ń ṣe ọlọ́run ba lọ́jọ́ kan ó súnmọ́ àwọn ìyàwó rẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán odidi ọjọ́ kan ó súnmọ́ àwọn ìyàwó rẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán Allahu akbar kí ni ohun tí mọ̀ ń kọ́ ẹgbẹ́ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ náà ni pé ká lè mọ̀ pé ó ń ṣe ọlọ́run bẹ̀rẹ̀ sá láàárẹ̀ kálímọ̀ kò ń ṣe ọlọ́run ọba ẹni tó dá pé lọ́kùnrin ni kálímọ̀ kò ń ṣe ọlọ́run ọba ọlọ́run ọba ó fún lẹ́ni tó yẹ pé ọ̀sán ẹ̀gún lọ́kùnrin ó sì ṣe é sọ pé a ìyẹsẹ̀ ni tí ó tutù tí wọ́n fòbìn sí lọ́dọ̀ tọ́wá jẹ́ kóbìnrin ọ̀rí tóbìnrin rò rárá ó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó yẹ pé tóun jẹ́ abárẹ́ lóbìn náà lónìí náà tóun náà wo fóun níyàwó òun fẹ́ súnmọ́ ìyàwó wọ́n fẹ́ yá fìmọ̀ bá àfáàwà àbí ànábíà Muhammad sallallahu alaihi wasallam ó sì sin ẹ̀gún sílé o ó sì ọlọ́run bá ó sì sin ẹ̀gún tòótọ́ ọlọ́run bá dáa tó dá pé wọ́n tó bá ń sọ sọkúsọ nípa àmọ́ ń Bukhari ẹni tẹ́ báyìí pé ń sọ nípa rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ sọ pé wọ́n ti sọ pé ẹ̀dá máa ń Bukhari mọ̀ ni tẹ́ bá dá ń Bukhari rọ̀ ni ẹ̀ ní máa sọ pátípátí ẹ̀ máa sọ jákujàku ẹ̀ máa sọ rírun rẹ̀hún abẹ́lọ́hún a sọ fún wa pé ó fọ́ lójú láàrin ọdún mẹ́ta kó tó ti padà là lójú lọ́dún mẹ́wàá ṣùgbọ́n gbogbo bó ṣe wá là lójú náà ó sin ó fi ìmọ̀ rẹ̀ ó fi sin ọlọ́run ọba púpọ̀ gan wọ́n padà àwọn àwọn àwọn tó jẹ́ àwọn èèyàn lásìkò rẹ̀ wọ́n gbé ẹ̀ sáàmù fún wọn fẹ́ mọ̀ fún sí lódodo ni àwọn mẹ́wàá ọ̀kọ̀ọ̀kan wọ́n ní chain àdìsí lọ́dọ̀ mẹ́wàá mẹ́wàá wọ́n wá dàrú fún wọ́n dàrú fún eléyìí sọ gba àdìsí mẹ́wàá ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú chain tó bá wá ọwọ́ àtàkì tiẹ̀

nígbà wọn ti fún lóko kan tí wọn tún fún àfáà mi mọ́dọ̀ ní òun náà ni amirul mu'minin fil hadith aṣáájú àwọn olùgbàgbọ́ òdodo níbi hadith àbẹ̀lẹ̀ òun kọ́lọ́n bọ́ba lẹ́gbẹ̀rẹ́ kọ́ bá ṣe dáadáa fáfáà náà ó gbìyànjú ṣe gudugudu méje wo yàyà mẹ́fà kọ́lọ́n kó bá yọnu sí kó bá yọnu sí gbogbo àwọn làmọ́ òlà hadith lápapọ̀ káwa náà ilé pa wọn pẹ̀lú dáadáa kájà ọjà wà jẹ́nà nírọ̀rùn àwọn eléyìí wọ́n gbé wọ́n polongo àdìsá nígbà musa àrùsọ́lá orí tọ́lọ́n ọ̀rọ̀ ànẹ́bì wọn òjíṣẹ́ wọn ṣùgbọ́n àwọn tó já wọn aṣáájú wa wọ́n mójú sáde sànẹ́bì àwọn sálá ìwọ́dẹ ọ̀lálàáfíà ìwọ́lálàáfíà wọn bá kó jáde àṣírí ìtọ́lálàáfíà lónìí àmì ìjọ ọ̀lálàáfíà ẹni ọba kọ ọlọ́mọ ẹni tí ọba mọ tí ọba kọ aláìmọ̀kan ni ó jẹ́ ńbẹ̀ ẹni tí bá ní sọ̀sọ́kùsọ aláìmọ̀kan ló jẹ́ ńbẹ̀ à ń bẹ lọ́hùn kọ́lọ́n bàbá lè kíọ́lá ó sì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan ó jogún mọ́ rẹ̀ fún wa ìta àmọ́ nínú ẹ̀sìn kọ́lọ́n bá kó jẹ́ àmọ́ ìta àmọ́ nínú rẹ̀ kọ́lọ́n bá kó fa ìbẹ̀rẹ̀ kà sí fẹ́ni kọ̀ọ̀kan wa onígbọ̀wé ètò yìí kọ́lọ́n bá ṣe dáadáa fún ẹni tó jẹ́ olóòtú ọmọdé ni wọ́n kọ́lọ́n kó bá dà wọ́n lágbà òjèrè hmm, àmì kí wọ́n ni àbá kí wọ́n dáadáa ọkùnrin mẹ́ta ni àbẹ́lọ́n kọ́lọ́n bọ́ balẹ̀ kó bá ṣe dáadáa fún wọn kọ́lọ́n bọ́ kó jẹ́ kó wọ́n máa pọ̀ sí kọ́lọ́n máa pọ̀ sí kó kìkì wọ́n máa pọ̀ sí kọ́lọ́n bọ́ bá yà wọ́n léèyàn rí dáadáa káwájọ wà jẹ́nà ní rọrùn aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim alhamdulillahi rabbil alamin ìsáàsùwà títorí àwọn tó ń gbọ́ wa lé ẹlòmíì lé ní ìbéèrè kan tàbí méjì ẹ dákun ẹ yọ̀ǹda fóònù yín. zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀kan sí zero seven zero five three two four one six five zero. alhamdulilayi orúkọ tèmi ní abdulrasheed saheed òdèrè ààrẹ apèlégbáyé tó gbogbo ilẹ̀ òkè ògùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.